àwọn mùsùlùmí ilẹ̀ ẹ̀gbá nípínlẹ̀ Ògùn wọ́n ti yọ ìmáàmù àgbà fún gbogbo ilẹ̀ ẹ̀gbá imam saad bangbọ́lá nípò rẹ̀ o nítorí tí wọ́n ní àwọn ìwà tí bàbá náà wù kó bá ẹ̀sìn islam mu àti pé ó ń kówó jẹ ṣùgbọ́n o aláké ti gbogbo ilẹ̀ ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ kábíyèsí ti fa ìbínú rẹ̀ lórí ọ̀rọ̀ yìí o tó ti pàṣẹ fún àwọn tó yọ imam saad kúrò nípò rẹ̀ pé kí wọ́n lọ jáwọ́ nú ẹ̀ àti pé ó yà wọ́n lẹ́nu pé àwọn imam àtàwọn àfa ńláńlá ìlú ẹ̀gbá wọ́n lè lè máa yẹ̀yẹ́ ara wọn bẹ́ẹ̀ nínú oṣù mímọ́ oṣù alápọ̀nlé ẹ̀yìn oṣù àwẹ̀ Ramadan tá a wà yìí ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún tá a wà yìí ní làwọn àgbà mùsùlùmí ilẹ̀ Ẹ̀gbá tí gómìnà ológun ìpínlẹ̀ Bauchi tẹ́lẹ̀ ajẹ́gunfẹ̀yìntì Rasheed Raji tó síwájú wọn kéde síta pé àwọn ti yọ ìmáàmù Báńgbọ́lá nípò rẹ̀ nítorí àwọn ìwà burúkú tí kò yẹ kí wọ́n bá lọ́wọ́ odidi ìmáàmù lòún hù kódà tí wọ́n ló tún wà nínú ẹgbẹ́ kan tí ohun tí wọ́n ń ṣe nínú ẹgbẹ́ náà tó ń tako ipò tó wà gẹ́gẹ́ bí ìmáàmù àgbà àti ẹ̀sìn Islam yàtọ̀ sílẹ̀ yìí o wọ́n ní ìmáàmù Gbàngbọ́lá náà ó tún kó owó àwọn mùsùlùmí ilẹ̀ ìgbàjẹ́ lẹ́yìn tí wọ́n kéde ìyọnípò máàmù Gbàngbọ́lá tí wọ́n sì ní kò tún gbọdọ̀ síwájú òun ní mọ́ṣáláṣí àpapọ̀ ìlú Ẹ̀gbá tó wà nílùú Abẹ́òkúta mọ́ ìní ariwo lásọ tó sì di wàhálà láàrin àwọn mùsùlùmí ilẹ̀ Ẹ̀gbá lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn ìmáàmù ìlú mẹ́ta tó ń jẹ́ ẹ mọ̀ pé ìlú mẹ́ta ló papọ̀ tó ń jẹ́ Ẹ̀gbá ìyún ìlú abẹ́òkúta ìlú òwu ìlú gbàgùrà àti ìlú òkè ọ̀nà níṣe ni àwọn ìmáàmù ìlú òwu gbàgùrà àti òkè ọ̀nà ni wọ́n sáré ṣe ìpàdé pàjáwìrì pẹ̀lú àwọn oníròyìn tí wọ́n sì kéde wípé àwọn kò lọ́wọ́ sí kí wọ́n yọ imam saad bangbọ́lá kúrò nípò rẹ̀ wọ́n ní kò wù àkànkàn tó tako ẹ̀sìn islam bẹ́ẹ̀ ni kò kówó jẹ wọ́n láwọn tó sọ tó fẹ̀sùn kàn àtàwọn tán kéde páwọn yọ nípò wọ́n lọ fẹ́ bàbá náà lórúkọ jẹ́ nì tí wọ́n sì ní ìwà tí bàbá náà wù ìwà ọmọlúàbí àti ìwà tó bá ẹ̀sìn islam mu gẹ́gẹ́ bí anabi muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe fi lélẹ̀ fún gbogbo èèyàn nígbà tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn tó sì bí nǹkan tó mi gbogbo ilẹ̀ Ẹ̀gbá débi pé àwọn mùsùlùmí ti ń pín àwọn yẹlẹyẹlẹ ní ilẹ̀ Ẹ̀gbá ẹ fẹ́ máa dà sí wàhálà ní kábíyèsí aláké ilẹ̀ Ẹ̀gbá ọba adédọ̀tun àrẹ̀mú gbádébọ̀ ni ló bá ránṣẹ́ sí gbogbo àwọn tọ́rọ̀ kan níṣẹ́ ni kábíyèsí fa ìbínú yọnu àfihàn ìyẹn ní agbègbè aké kábíyèsí ní ó jẹ́ kàyéfì fóun pé àwọn àgbàlagbà ìmáàmù àti àfà ni wọ́n wá ń yẹ̀yẹ́ ara wọn báyìí ó ní bọ́rọ̀ bá tiẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣèbí ìsìláàmù ní ọ̀nà tí wọ́n fi ń yanjú irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́yọ̀ ọ̀nà àlàáfíà ó ní kí ló dé tí wọ́n pera wọn sínú ilé nítorí inú ilé ara ẹni la ti ń jèkú tí onídodo kí wọ́n yẹjú ẹ̀ láàrin ara wọn ó ní wọ́n wá ń fẹ̀dí ara wọn síta kábíyèsí ní bí kò bá tiẹ̀ sí oṣù àwẹ̀ Ramadan níta kò bá má dùn àwọn rárá ṣùgbọ́n lásìkò oṣù mímọ́ tí gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ń gbé ìgbésí ayé mímọ́ ni làwọn tó wá jẹ́ olórí ẹ̀sìn tán jẹ́ àgbà ìmáàmù ni wọ́n ń yẹ̀yẹ́ ara wọn bẹ́ẹ̀ kábíyèsí wá pàṣẹ pé òun fagilé ìyọnípò ìmáàmù sáà tí wọ́n kéde ó ní ìmáàmù sáàdì sì ni ìmáàmù gbolẹ̀ gbá ó ní òun á pàṣẹ pé kí ẹnikẹ́ni nínú àwọn aṣáájú ẹ̀sìn náà ká má ṣe gbé ìgbésẹ̀ tàbí sọ ohunkóhun lórí ọ̀rọ̀ náà lọ níta gbangba títí táwọn yóò fi yanjú ọ̀rọ̀ náà lábẹ́lẹ̀ táwọn yóò gbé ìgbésẹ̀ táwọn yóò sì pẹ̀tù sí tọ̀tù tó sì náà.